ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bọ́ nígbà tí mo rí Jésù gbì ló bọ́ gbì ló bọ́ lulẹ̀ ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bọ́ nígbà tí mo rí Jésù gbì ló bọ́ gbì ló bọ́ lulẹ̀ ẹ̀rù ẹ̀ṣẹ̀ o ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi bọ́ nígbà tí mo rí Jésù gbì ló bọ́ gbì ló bọ́ lulẹ̀. Thank you, Father, for this moment. Lord, I worship you, Lord, because you are God. There is nobody like you. His two and not to south. That be the exalted, be glorified forever. Thank you for your glory. Thank you for your presence. Thank you for joy. Thank you for everything. Thank you for what you are doing right now, for what you are going to do again. O Lord, receive my praise and thanks in Jesus' name. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, ayérayé ẹ ṣé, ẹlẹ́mìnìyàn ẹ ṣé, ọba mi àti lánàá ẹ ṣé, ọba mi lẹ́yìn ẹ ṣé, ọba títí ayérayé ẹ ṣé, àwímáyàn ẹ ṣé, asọ̀rọ̀mátàsí ẹ ṣé, ògbèjàkẹ́rò oníjà ẹ ṣé, àjàmájẹ̀bi ẹ ṣé, olówó orí mi ẹ ṣé. Daddy, I say thank you for the good plan you have concerning us. for all our people, my children, our well wishers all over the world. Thank you for this days. Thank you for this land. Thank you for all over the world. I appreciate you, Lord. Receive our praise and thanks in Jesus' name. God of restoration, God of forgiveness, God of joy, God of hope, God of yesterday, God of today, tomorrow, and forevermore. Thank you, Father. Along with ṣé along with you can ó Perfect God. We are human being. We are not perfect. Thank you, Lord, because you are the only perfect God. You are the only perfect Master. You are the richest. And you are richer than richer than the richest. Mm-mm. You are rich, richer than the richest. Yes, Lord. You are bigger than the biggest. You have more wisdom, more than anybody. You create everybody, nobody created you. You can retire anybody, nobody can retire you. You choose who you love, nobody can reject them. Thank you, Lord. Ọba tó máa ń gbéni sókè kẹ́nikẹ́ni ò lè rẹ̀ sílẹ̀. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, olówó orí mi ẹ ṣé, ayérayé ẹ ṣé, ẹlẹ́rìí nìyẹn ẹ ṣé. Thank you, wonderful daddy. I worship you, Lord. Olúwa ẹ ṣé o olúwa iṣẹ́ o gbogbo ìgbìmọ̀ òkùnkùn gbogbo ìgbìmọ̀ ọ̀tẹ̀ lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi olúwa máa bàjẹ́ lórúkọ jésù gbogbo ìgbìmọ̀ oṣù ti àjẹ́ ti emèrè ti babaláwo ti aláàfà ti àwọn wòlíì ìkà wòlíì èké àwọn abatẹnijẹ́ àwọn abínú ẹni àwọn afagbára afọjọ́ orí yanijẹ́ afọjọ́ orí batẹnijẹ́ à olúwa gbogbo àwọn ìmọ̀ búburú yìí olúwa máa bàjẹ́ olúwa máa kọlù lórúkọ jésù èmi ọmọ rẹ o mo tún ti dé lónìí àgbójúlé ohunkóhun ju ẹ̀yin ọlọ́run tẹ́ dá ayé àtẹ̀hún ọba táàrí táàrí sí ọwọ́ rẹ̀ the mighty one the great in battle yes lord olúwa ìtaba dé olúwa dé ìtaba tó olúwa tú ọlọ́run gbàkóso olúwa mísìmí ìmísí tuntun láti ọ̀run wá ìmísí tuntun láti òkè wá ìmísí ọ̀tun ìmísí agbára ìmísí ojúrere ìmísí àṣeyọrí olúwa gbé sínú mi olúwa gbé wọ̀ mi ọlọ́run gbàkóso tú okun wa ṣe tú agbára wa ṣe ṣàánú fún wa jámalé nu a ò ní dín mọ́ <laughs> àwọn tó bá bàjẹ́ jà tá a bá jà ọ̀run bá wọn jà lórúkọ jésù àwọn tíjà ń wù jà <laughs> tó ń fẹ́ bá wa jà sáwò bá jà ọlọ́run bá wọn jà olúwa bá wọn wí bàbá bá wọn jà olúwa bá wọn wí gbogbo àwọn tó ń bá wa jà tá bá jà olúwa bá wọn jà olúwa bá wọn wí olúwa bá wọn jà olúwa bá wọn wí àwọn tó ń pinnu láti bá wọn wájà láti bá ògo wájà láti bá ìpè wájà láti bá ilé wájà láti bá ètò ìnáwó wájà àbí tó ti ń bàjà ti pẹ́ tí wọ́n ní wọn ti sọ̀rẹ́ndà olúwa bá wọn wí olúwa wọn jà olúwa wọn wí olúwa wọn jà olúwa wọn wí olúwa wọn jà àwọ̀ lè jà ọlọ́run jà fún wa olúwa fún wa olúwa fún wa jà wa jà fún ilé mi jà fún mi tọmọtọmọ tẹbí àtàrà gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ni kò jà fún o jà fún orílẹ̀-èdè wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa jà fún wa olúwa ṣe ohun tuntun lónìí tọ̀ bẹ́ẹ̀ ló máa kò ní ìpadà thank you that because you answer prayer we worship lord because you are God for in Jesus wonderful name we pray amen. you are welcome to this platform long time no see my name is Bola Folashade. Ah, mo lè fẹ́ dé fìlà o. This is of what? Let me see this one. This one. It's for the bread. That one can't right here. Hold on. Let me put the cup. Okay, so this one matches? This is matches. This matches. This matches. ìṣẹ́jú. òrórùn mi ni fìlà mi tún lo pàǹpà òrórùn <laughs> mi ni <laughs> orí fìlà mi ni orí is okay Canada ló gbé ṣèlè sọ́rùn red funny thing mi ò kì í ṣe rí mi ò ń ṣe this is I think this should be the best this should be the best because the shirt is not really white it's like peach so this is pink peach and pink is on the cloth we have white on it also brown but I think this is the best for it or else whites. Okay. So you're welcome to this platform today. Mi lè ṣe máa júwe. <laughs> Ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run kò Okay, so those of you here today, Adedeji, share this show, okay? You're welcome to this platform. Long time no see òkè bí ni ò jẹ́ ká rí ti òun yẹn ògìgè yín rẹ̀ fìlà yóò rẹ̀ pé kò yẹ kó rójú mi dáadáa ṣé ó jù mí ṣe yóò rẹ̀ pé ti ṣe òun sí so ẹ káàbọ̀ sórí ètò yìí ṣe dáadáa lábá yín kí n tó máa lọ lórí ètò mi lónìí mo lálàá kan alátí mo láyìí ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ káwọn ènìyàn ṣe ayé mi àwọn ìka ènìyàn àwọn kẹ́ni máa ní ní orí Facebook ń sì kì í ṣogun ìdílé nìkan la máa ń jà ogun orí Facebook ogun orí mídíà èèyàn á jogun òyìnbó tó bá jà wá jogun dúdú tó bá jà wá jogun orílẹ̀-èdè míì tó tiẹ̀ dé rí <laughs> wá jogun ẹni tó tiẹ̀ ro tiẹ̀ tó ro tiẹ̀ ogun oríṣiríṣi ni o ọlọ́run aláǹtí mo fẹ́ sọ lónìí à má gbẹ́nikẹ́ni tàbí nínú obìnrin láti fìyà jẹ mọ́ ṣe fìyà jẹ Jósẹ́fù o ọlọ́run gbàkóso ayé mi ohun tí mo rí ni mo fẹ́ sọ ó sì rú mi lójú ọlọ́run jọ̀ọ́ o tàn mọ́lẹ̀ sí i ọlọ́run gbàkóso ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ ìwẹ́nu mi mo sọ tẹ́lẹ̀ sí ẹ lónìí ó gbàgbára tuntun láti ètè mi tó yọ pọ́pọ̀ ètò òkè àti tìsàlẹ̀ tó tóbi kò ṣe pé ó tóbi jù náà kò dẹ̀ ṣe pé ó ṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kò dẹ̀ ṣe pé ó fẹ̀yà gbàdá ọlọ́run kò dá mi bó ṣe dára bí ó ṣe bó ṣe rí ó dá mi láwòrán ara rẹ̀ bẹ́ẹ̀ni is mighty ó ṣe ẹnu mi ní mighty is mighty bẹ́ẹ̀ni ó tún ṣe body mi structure mi ní mighty is mighty ó tún ṣe face mi ní mighty is mighty everything about me about about me is about mighty because he created me like him his own image according to Bible inspiration ni àwọn tó kọ́ gbà bẹ́ẹ̀ i believe it ọlọ́run tá a gbàgbọ́ tá a rí ọlọ́run tí ò sì jẹ́ kí risk wa kó já sásán bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe pé ọlọ́run tí ò rí tí ò gbàgbọ́ yìí risk ni bẹ́ẹ̀ ni ọlọ́run sọ fún mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní you will take risk when you are passing through fire pàápàá that fire will not consume you when you are passing through water river it will not take you it will not swallow you it will sustain you that's the meaning daddy take total control father fill my mouth today in another dimension ètè mi àti tìsàlẹ̀ àti tòkè àtẹ̀yìn mi gbogbo ẹ̀ pátá ó gba agbára tuntun bẹ́ẹ̀ ló máa rí torí pé iṣẹ́ tí ẹ fi wọ̀n mí àti ìrántẹ́ fi wọ̀n mí yìí ẹnu àti ẹ̀yìn lẹ fi ṣe fún mi àwọn ènìyàn tí wọ́n bá gbọ́ wọn máa mọ̀ kó ṣe ẹ̀fẹ̀ ọlọ́run mo dúpẹ́ pé àwọn ìran náà bí ò ti ẹ̀yẹ mi ó yé eyín mo sì fẹ́ sọ lónìí ìran náà ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé ẹ sọ fún mi ẹni wọ́n gbìyànjú láti gbà á ní kò ṣeé gbà ẹni wọ́n gbìyànjú láti dàbí kò ṣeé kò wọ́n gbìyànjú láti jí kò ṣeé jí maria boso katabaya negere bosonta ye bariama nagaba boso kaye thank you father because you are god i want to increase i want to increase in wisdom in power in understanding <laughs> nínú sùúrù pàápàá àtọgbọ́n ìmọ̀ àti òye olúwa fún mi àfẹ́ máa bẹ́ jàùjàwọ́ àfẹ́ máa ṣe jàùjàù bẹ́ẹ̀ ni àfẹ́ move by what people say we to move by what you say because you have a plan for us People may not see, but you know everything. We cannot know. We don't know. Yes, Lord, bless all our countries, oh. East, West, North, and South, all over the world, let there be peace. In my home, tell tó dá control anybody tó bá lóun fẹ́ bá wa jà sorry. Ẹ don't fẹ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́dógún ìdílé lórí Facebook kó dáhà tí ẹ bá tán. Ọlọ́run fúnra rẹ̀ bá wọn jà o, gbèjà wa jà o, gbèjà kẹ́rù ògbó níjà. Ẹni bá lọ máa bá wa jà, Ọlọ́run bá jà fúnra rẹ̀. Hmm, bẹ́ẹ̀ lórí kò ní í padà. Ẹni bá sì dá wa lẹ́bi jẹ́ kó jẹ̀bi láyé àti lọ́run àwọn tó bá ń dìde ogun sí wa olùwàjò kan dànù àwọn tó bá sì ń súre fún wa ní kọ̀ọ̀kan àti nígbà ọlọ́run bá ṣe oore fún wọn pa wọ́n lẹ́rìn pè mí náà lẹ́rìn má pa á lẹ́kún mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà mo mo dé ara mi ní fìlà oríṣiríṣi lónìí ó láà dé mi lógo tuntun ògo oríṣiríṣi tó ń dán ó láà fi wáyé èmi fi wáyé àwọn mi àtàwọn yọ àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bẹ́ẹ̀ lórí kò ní padà thank you father you answer prayer in Jesus name we pray once again welcome so before I go to the today's ṣé mo ríran ríra mi dáadáa I want to see my face o. Oh. Uh-huh. I can sing I can jump hey, let me quickly uh, I want to tell you this uh, please when you know the meaning of the dream please tell me okay. I have a dream and he repeated himself I have, uh, you know, normal prayer life, you know. Ẹni tí ò bá ti rẹ́ nífẹ̀yìntì, afẹ̀yìntì Ọlọ́run ti yé bẹ́ẹ̀. We rest on God, we believe in Him, we trust in Him. He never put us to shame before, and He will never. Because nobody can see Him, nobody can arrest Him, nobody can call Him, nobody can threaten Him. Yes, He cannot be threatened, He cannot be by. <laughs> So the dream goes this way. let me show you for you to know this is Bible I have a quran there the dash me I'm not a Muslim I'm a Christian okay uh, but apart from carrying the Bible reading it reading the Word of God it's good to have a personal relationship with God and you got to be ask God for many things tó bá ti fẹ́ wisdom is profitable okay. ìrántí ọlọ́run fi wọ̀n mí rèé oríṣiríṣi ìran ni ọlọ́run fi wọ̀n mí lọ́lọ́run sì máa bá mi sọ every time thank God for that God that's the spirit of God because when you say God a lot of people say this one where, where is she seeing God? They don't have the wisdom like that, okay? The Spirit of God, okay? Do speak, okay? And then inspiration, okay? Uh-huh. It's, it's a pure revelation. The Lord showed me before ká tó dé ìkórìtà yẹn a lot of obìnrin one, nínú géèmù yẹn a lot of ọkùnrin one, but one wá two particular ọkùnrin <laughs> they not trying to There's two powerful, there's key. Yeah, two powerful key. Hmm. Yeri Baba Sakayaba. This key is now in my mouth. A lot of people are trying to steal it. Yes. Not the padlock. Key go go to my fishy. This is car key, but key you know key hold on hold on let me try to where is our okay I'm trying to so you can see key this is old Mercedes old Mercedes But we thank God some people don't have leg again. Some people don't even have old Mercedes. They don't have leg. So whatever you have, give thanks to God. Okay? So exactly this is key. But is now the key was now master key. Auto wo me understand Is ọbẹ̀ mi mímọ́ i don i don i don do fake life i don do things anyway you trying to to make me ẹ̀mí eh, mímọ́ to the wife of àbí ìyàwó ẹ̀mí eh, mímọ́ Abi? okay ọtún amẹ̀bọ hot gist lover ìyàwó ẹ̀mí eh, mímọ́. Okay, thank you. As I was saying, this the key, master key, key that open doors, key, you know. And I saw two people. You understand me? You know the key was down before, like you know, but what? tó yeah, you know, ó ti dẹnu ìgbà tí wọ́n try láti jí mo wá rí i pé the spirit of God put it in the in my truth to God this is Bible and these two people trying to take it ọkùnrin méjì wọ́n fẹ́ gbà á kò ṣeé gbà mo wá rí i pé eyín mi eyín yìí one like this one like this ni mo fi tẹ̀ mọ́lẹ̀ everything God has given to you tí ò báyìí ti ní problem Give thanks to God. I'm not mocking anybody to God who made me. This is Bible. You know, I don't know until God reveals some things to me. I don't know the meaning of it yet. But thank God, those people who are trying to take it, they could not. Because Tobagba is another thing. But they could not. They now furious. They now angry. They now serious. Two people. They are men. But Okuni were involve? Those ladies, they are telling some of those, those ladies to sit down. They are telling them to sit down. Don't worry. We're going to get it. You understand me? They want to get it. Even when èèyàn bẹ́ẹ̀ yẹn kẹ̀ tó bá get ẹ̀ tí ò ń ṣàwọn They want to just either kàn be fellow me or kàn be fun or kàn fi ṣe iṣẹ́ understand, But it's for me. Any mi buy? Any? One side and eyín ni mo bí mo dání. The fact they trying to open my mouth. they cannot be open they get angry the power just the power of God jọ ó kàn fún ẹ̀yin mi àti àwọn mi gbogbo I hold you at this wọn ò lè rí to God who made me ẹni tó bá mọ̀ tó mọ̀ ọlọ́run lẹ́dùnmarè gbọ́ ti bá parọ́ so every department of your body has a reason and it has a work and it has a um. ni wọ́n ṣe máa pẹ́ dúró ná kí ni wọ́n máa sọ o it has a only ní iṣẹ́ tí a rán láti ṣe ti yé mọ́ rí gbà ẹjọ́ ẹni tó bá mọ̀ túmọ̀ ó ní Ọtíbọ́lá ìyàwó ẹ̀mí mímọ́ blog who is the Auto ẹ̀mí mímọ́ blog who is the ẹ̀mí blog please anyway don't can't don't call me names like names you know don't call me names you know on this no because a lot of people they have uh, mo authority gan ní àwọn mi there was. Uh, Is it up to a year now? Yeah, it's going to be, it's more than a year now. God showed me, gave me a revelation about key that was on the table. And, uh, you know, then I was about to pick it. You understand me? They gave it to me. But nígbà yẹn, ilẹ̀ ò tí ì mọ́ púpọ̀. Ilẹ̀ ti wá mọ́. Nísìnyí, nígbà tílẹ̀ mọ́ yẹn, ó ti wà hidden so people want to take it from me àwọn tó fẹ́ mu tó fẹ́ gbà lọ́mi tó front yẹn ó kúrú gan kò ṣe pé ó kúrú pátápátá náà but ó kúrú ó tún wá ní shape of kind of shape orí in fact tí kì í ṣe ẹni tí mo kì í ṣe àwọn tí mo ó lè jẹ́ pé wọ́n fi àwọ̀ ẹlòmíì borí but they are short in the cherry tọ́lọ̀ bá dẹ̀ fi èèyàn kúkúrú wọ̀nyí kò ṣe if you are short you are not a bad person okay if you are the short person you, you are being created like you are you are not your height is not so high okay you are not you you are that's you are wonderfully made i'm only saying this not because èmi náà mi ò kí mi ò ń ṣe seven feet tí ó ti yẹ yín ẹ̀hẹ́ so ìgbà tí mo ń dàgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ ga tó six bọ̀ nísìnyí mo pàgbà tí ń dé tí a bá ṣe ń dàgbà ọmọ máa shrink ni so go and ask anybody so kò ṣe pé mo fi mock anybody please for God's sake. ó ní àmẹ̀bọ all oh Jesus ẹ̀mí mímọ́ don't say that don't use uh, God don't use ẹ̀mí mímọ́ to compare anything okay please for God's sake I don't know the person under it you can see what is posting the person is posting normally it cannot be me or cannot be ẹ̀mí mímọ́ I be posting you know I'm not saying it's bad or not or good okay please don't just distract okay please please because I notice that when anybody speak or you say whatever anybody like at that moment they start you know I'm just being led by the spirit of God and for the past I ọjọ́ oh, mo ti the last I think it's on Sunday no Sunday báwo it was on Friday I think so Friday or Saturday oh it was Saturday Me, ti jáde láti gbà yẹn i have i have many things to do i have to arrange my life i arrange my things at home you know even when somebody was calling me yesterday because bá ti dọjọ́ monday wọn ti pèsè mi bá ti jáde lọ́jọ́ sunday bẹ́ẹ̀ màá gbúdọ̀ jáde lọ́jọ́ monday màá gbàdúrà ó ti yé à ń gbà náà nínú ilé fún àwọn olólùfẹ́ wa you understand so everything has its own time you know but aláì ẹni mo lá o ẹni bá mọ̀ túmọ̀ ẹ̀ they want me to release the key they forcing they want to force my mouth wọ́n ṣe fẹ́ fọ̀ọ̀sì ẹnu mi ẹ mọ̀ kẹ́nu kankan tó fọ̀ọ̀sì ẹnu mi pé tó bá tẹnu yẹn báyìí ahi wọ́n ṣe fọ̀ọ̀sì ẹnu mi yóò ṣe ṣe yẹn tó bá jẹ́ pé yín mi pé kò mí ò ọlọ́run ẹ ṣe olúwa má kà mí lẹ́yìn bó ti eyín ọ̀kan àti eyín gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ẹni yẹn ò pé tó for you to know that every department of your body also have a iṣẹ́ but me ò understand the alliance bọ̀ mo dúpẹ́ fún ọlọ́run pé wọn ò rí kọ́kọ́rọ́ yẹn gbà lọ́wọ́ mi wọn ò dẹ̀ rí gbà lẹ́nu ẹni ló rà kọ́kọ́rọ́ yẹn méjèèjì but tí tọ́lọ́run sọ fún mi ni wípé only there is a solution that God has put in your mouth and at times when you don't release it it can be difficult for some area níbi tí mo bọ̀bọ̀ tí ní òtún wá mọ̀ bóyá ó tún ní nǹkan míì tó tó tó ṣe kéré sí tó ti yẹ yín mẹ́yẹn túkìí pàtàn fẹ̀gà ẹnu eyín gà jẹ́ mọ̀ kí eyín ìyẹn ti tẹ̀ ẹ́ lẹ̀ dúpẹ́ fọlọ́run eyín tí n bá ọlọ́run mi ò mọ̀ kéèyàn o are you getting me mi ò mọ̀ kéèyàn o alright ká tó máa sọ. So, ọlọ́run gbàkóso now let me advise you guys those of you under my platform that going to also watch the video again kí to advise you know. let me say this again every day I don't have advert on my page. The monetization, they took it away. Okay, because people are showing power and I'm not making money from it. I pay a lot of bill. And uh, what you think uh, all things we are releasing. There's some words about Ọlọ́run pé mo máa ń rí àwọn kankan kì í mo fi boast. Tá bá the gifts the us, the gift God has given to everybody including me. Only your gift will usher you to the front but these days on this social media they will never allow if your care is not taken A lot of enemy, a lot of people, evil ones, they don't want your gift to usher you to anywhere. They want your gift to render you useless. They want your gift to destroy you. They want your gift to do what? <laughs> they want you to use it but not profitable. They want to turn your gift unprofitable for your life. Okay? When there is no monetization, there's no advert, there's no money coming from it. I'm just releasing energy I'm releasing my gifts. I'm releasing my wisdom. I'm releasing my understanding. I'm releasing my authority God has given to me. And then there's no giving money. And people want you to just come and they want you to be even blessing people. People who are cursing you. People who are doing evil against you. Even people who are killing the father of my baby. The people who have stolen money from me. The people who have destroyed my page. The people who show hatred. People who lie against me. Who blocking my, my miracle. Who injure me. They still want me to be using my authority for them. And when I refuse, people want to take it. And even some people want me, according to Sherry, that dream I have, there's a I mean there's a many it has many uh interpreter I mean interpretation. Okay? If I should interpret it, I can interpret like five out of it now. You understand me? So I won't be I'm so sorry to say this. I'm just sorry to say this. I won't be àwọn tó dẹ̀ sí pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá ń kọ́ṣẹ́ tó bá ti ń kọ́ṣẹ́ tó bá ti lọ ọdún kan níbi iṣẹ́ ń sìn tó bá ti mọ anything ọmọ wa ṣèjẹ kó níbi iṣẹ́ yẹn so o ta ti wà níbí by six years o ti yé anatu ti ń practice ṣe ní nǹkan tí mò ń ṣe yìí àdúrà yìí mo ti ń gba àdúrà yẹn for the past thirty something years àdúrà dẹ̀ gbé mi o ṣe ti bá sọ̀rọ̀ pé mo ṣe báyìí fẹ́ni báyìí mo ṣe báyìí fẹ́ni báyìí ọpẹ́lọpẹ́ ọlọ́run àti àdúrà àwọn yẹn ni o ló jẹ́ ká lè ṣe fún àwọn èèyàn àwọn ẹlòmíì ò ṣe nǹkan kan rí wọ́n dẹ̀ wà ní èjì mi wọn ò ṣe nǹkan kan rí tí a ti ṣe kò ń ṣàwa ló ṣe tọ́lọ́run ṣe fún wa kò ń ṣe pé a fi yọ̀ wọ́n náà so is kámàrà sọ pé àjèrè àdúrà àjèrè ẹ̀ but níbi tí a wà yìí ní orí bí ta wà yìí lẹ́wù ta wà yìí mo tún wá wà nípele kan pé tó bá ṣiṣẹ́ kan tí wọ́n bá fẹ́ kó rí owó tí wọ́n dẹ̀ fẹ́ kó dáa fún ẹ àbí tó bá wà níbì kan wà change location wà change routine wà change nǹkan míì you understand me not that I will not be coming out but it's not that masari ma ọmọ do you think it's easy mo ṣe wà á ń sìn kí n kàn déédéé kí n káṣọ tiẹ̀ pọ̀ nínú ilé kí n kàn déédéé káṣọ sára kí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ tí mo bá ní tí n bá tiẹ̀ rí kọ̀ọ̀kan tí máa ṣe máa kàn tiẹ̀ máa ka bible àbí kí n kàn tiẹ̀ máa wo àwọn nǹkan tó lè dowó àbí tá a máa máa plan máa kò kàn sáré káṣọ sára máa bẹ̀rẹ̀ sí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ and it it work eléyìí kò ń ṣe pé àdúrà tá a bá gba ó máa ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tá a bá sọ síta ó máa ń mú solution wá a lot of things láti ṣe tí ọlọ́run ti lò wá láti ṣe tó dẹ̀ jẹ́ pé ó tú ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ló make money on what we are doing and they want to block us not to make money and then you want me to be coming every day at times nígbà kan a máa jáde thirty five times la máa jáde in a day and the people who watch it no no monetization wọ́n bà page yẹn jẹ́ wọ́n tún ṣe débi pé wọ́n lọ fẹjọ́ mi sùn ní gangan gangan facebook wọ́n lọ fẹjọ́ mi sùn gangan gangan ní facebook wọ́n sùn mí síkọ̀ mélòó la fẹ́ so. wọ́n máa ní ogun ayé ni má jẹ́ ntàn ẹ o ntọ́lọ́n bá lò ẹ̀ fún o máa gbèrè ẹ̀ padà o tọ́lọ́n bá lò ẹ̀ fún ogun ayé fún yàn ẹ́ ọlọ́run máa san fún ẹ padà ò nídìí sórí bá a ṣe ń sọ̀rọ̀ ọjọ́ yẹn mo tiẹ̀ tún gba inspiration kan you see. Hmm. I don't want you to be confused ẹ̀yin ará ẹ má ṣe ẹ ṣọ́ra gan o ẹ̀yin ará ẹ ṣọ́ra be careful about people around ṣé mo pé mo ti ń sọ̀rọ̀ lọ́nsìn pé ẹ̀mí ìwà lójoojúmọ́ kí ni mo fẹ́ máa jáde láti máa fojú mi tí bá tiẹ̀ láṣọ tí bá tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ tí bá tiẹ̀ ní cream tí mo lè fi pa bíi mi fi cream para tí bá tiẹ̀ ní fìtà gan mi ìlẹ̀ ló fìtà ń sin tí mo lè lò bọ́ ti eh, kí la fẹ́ máa ṣe bóyin tó bá dàgbà ń gbà mí báyìí tí o bá ti kọjá àwọn lẹ́bù kan wá kàn máa wò àwọn kọ̀ọ̀kan àtẹ̀ máa tún retí ètẹ̀ ẹni tí tí bá ti yọ owó bó ṣe wà yín sìn mi ò ní ìdẹ̀ torí pé time is waiting for nobody i'm not getting younger i'm getting older not me alone you too kò bá àti ẹ̀jẹ̀ wọn kò bá jẹ́ seventeen ọ̀nà sixteen ló ṣe wà bó ṣe wò mí yẹn ó tún ti sùn tó bá tún ti di lálẹ́ yìí tó bá sùn ó ń lé ní lòdì ó ti yé so time wait for nobody amídẹ̀ ṣe wà mo ní nǹkan àti ìdè future wa but a ti ń wo future wa lọ́ọ̀kan you understand me àti ìdè future wa ti ń wo future wa lọ́ọ̀kan so n ta dẹ̀ máa ń ta ti ń wo lọ́ọ̀kan yẹn got to ẹni wo tún ni ó oh, mo ti gbàgbé let me tell this baby to pay them okay when I go there I will pay. I'll go and pay it. mi mọ gbogbo French lẹ fi kọ Pata pata. let me see ẹ ó dàn jọrẹ wọ́n send message to me French ní gbogbo ẹ̀ pátápátá porogodo page the vaccination contradi many copy. ṣíṣí pẹ̀lú àti nìrókà mo dárí nítorí Ọlọ́run mo ti ti gbọ́ vaccination kìnnì kan kìnnì kan àfẹ́ vaccination this time around ó la fẹ́ no vaccination this time around. French náà fi kọ kìnnì jẹ́ mọ́ mi sí jẹ́ mọ́ mi sọ̀rọ̀ mi sẹ́yìn kìnnì ti parẹ́ ṣáá àwọn kọ́ọ̀pù wọn kọ abcd sí ó ti parẹ́ sí. so téèyàn bá wà lójoojúmọ́ kan ní wà then you be praying and be blessing people who are doing evil to you is it not foolishness and some of them they be even telling you to be tagging some things i don't touch my phone no like ìgbà tí mo fẹ́ wá sórí bíbá ń sìn tí n bá fẹ́ sùn tí n bá fẹ́ wọ yàrá yìí màá méjì pé mo kó fóònù mi close to the other bathroom ṣe bí mo ní mo lè kó sórí bíbà tí n bá fẹ́ wọnú yàrá ilé mo lè kó sínú yàrá ilé ọmọ mi lè wà mí bá máa ṣáà méjì pé mo kó kúrò lẹ́gbẹ̀ẹ́ màá máa ṣáàjẹ́ mbẹ́ ni I don't touch my phone gbà mí ìbá tí bá ti touch ìbá pé wọ́n ti suggest ilé ìtú mi bó ṣe ń fi like and love sí ilé ọmọ màá mú mi wá mi ì sọ pé kò dáa But if I don't even put love and like, you cannot expect me to sit, stay on social media 24/7. You understand me? Mm-hmm. So a lot of people who are making, apart from people using Facebook to fight, mm-hmm. Now let me advise you. So ìyẹn bó ṣe jẹ́, jẹ́ pé látọjọ́ Sunday by me jáde, àbí ta ló fẹ́ query me? Who is going to answer me? I mean query me for me not coming out? Kò sí, ta ló fẹ́ query me? Kò sí now. Kò sí. So now, secondly, I want to advise you guys. Anybody, this this is a general advice. If you are, be careful about people around you. Let me just put it this way. Everybody, okay? Be careful about people around you. Either you are big or you are small. You are rich or you are poor. You are in power or you are not in power. You have authority or you don't have authority. Be careful about people around you. Because at times, people around you, you are a nice person naturally. Generally, you are being created to be a good person. But because of people around you, they are influencing a lot of things to you if you don't be careful. That is why when you have a lot of people around you, use time to use your brain use time to study yourself yourself and things tí wọ́n bá sọ fún ẹ take time to study it don't let anybody show you fake love because by the time táwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bá ba ìwà ẹ jẹ́ báwọn náà ṣe ń ba ìwà èèyàn jẹ́ màá sọ fún ẹ sìn when people around you start start controlling you when people around you start telling you things they don't want you to have your life and that's why good person turn to evil and you are acting on the impression and the authority of person, you are the one that's supposed to be in charge of that thing, but you are no longer in charge. People around you now in charge. They are, I mean, they are directing you one turn a year. See bí Okay? In the moment, in the beginning, you'll be thinking it's love. Ní beginning ayé ẹ, nígbà tó bá ń ṣẹlẹ̀ yẹn, ah, daddy, mommy, ah, auntie, brother, ọ̀gá, ah, our president our the chairman our chairperson our this our that our director our clinical they giving you many stories and many advice and a lot of people papa wọ́n máa tún lọ hire a lot of advisers wọ́n máa gbọ́ adviser for food affairs adviser for uh, environmental for sanitation adviser for mental and disease brain adviser for leg pains adviser for diabetes advisor for this, advisor for that. Even people who have no advisor, they give many direction, many things. At the end of everything, they will fuck up and they mess up. They will fuck up that person's life and the situation. They won't invite wọn So, I hope you understand. Tí o bá dẹ̀ yẹ jẹ́ tún another way. Be careful about people around. A lot of people, they act on your name. They are the one hurting. You are not the one. But when the problem comes to reality, your name will be mentioned. Orúkọ ẹni yẹn gangan náà máa dá. And àwọn ẹni máa sọ fún ẹ. remember, nígbà yẹn, èmi ò kì í manipulate easily. Hmm, mi ṣe manipulate láti ilẹ̀ mi ni mi ṣe manipulate. Mi ṣe kàn mi ṣe manipulate easily. Mi kì í manipulate easily. Then fi the father of my baby fish ṣe sample. Nígbà tá a jọjọ wà tí ẹnìkan bá wá sọ́dọ̀ ẹ̀ ó máa ń easy gan láti wà mọ́ ó máa ń manipulate ẹ̀ gan yes mi ṣe manipulate o mi ṣe mi kí mo máa ń gba personal conviction and I move by the revelation kí n tó ṣe nǹkan hmm, and the prayer tí bá pray tẹ́lẹ̀ bá wá sọ́dọ̀ ẹ̀ àbá ilé ìjẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹni yẹn náà á sọ ọ̀rọ̀ tó ṣe meanwhile ẹni yẹn gangan bó ṣe ti ń sọ yẹn tó wá ń sọ ilé yìí pé màmá ẹ ṣọ́ra fún lágbájá yìí o ẹ ṣọ́ra fún tẹ̀mẹ̀dù yìí o ẹ ṣọ́ra fún tòkùn bàbá aṣáṣin yẹn o bó ṣe ti ń sọ yẹn ẹ màá gbọ́ nǹkan tó sọ bọ̀ màá máa rò in another form pé are you not saying this because you just want to be close to this person so you can take out this, this person on the journey láti yọ ilé ìkó ní journey yẹn so that you can have the way you understand so táwọn èèyàn tí wọ́n bá ti manipulate yẹ pé wọ́n máa sọ pé àtàwọn ọmọ yẹn bá bá mi wọ́n ti bà wọ́n jẹ́ fún ẹnìkan wọ́n ti ṣe kíníkan báyìí báyìí fún ẹni báyìí báyìí ẹ wọn ò jẹ́ kó ṣe báyìí báyìí fáwọn àwọn dẹ̀ need help yẹn máa ní okay you understand me ẹni tí ó ti gba position yẹn mi ò ní lè o tí bóyá ẹni tí mo fẹ́ rí tí mo ń fẹ́ bóyá ó need ẹ̀ tó dẹ̀ ti wá bóyá ìwà ìbá lára mú sí mi ì ní lè nìyẹn o ọ̀tọ̀ ẹni tó wá bá mi yẹn má kàn sọ fún ni má kàn I will help the person also okay I will help the person so now the two of them will be on the field oníkálukú kèrègbè máa júwèé bí tó máa fòkùn sí lọ́rùn tó bá ti yá you understand what I mean I'm not easily to be manipulated and um, these days I keep many things to myself because kì í ṣe gbogbo àwọn èèyàn tèmi ń ṣàlàyé ayé mi fún tí wọ́n dẹ̀ fún mi solution they are not telling me many things tí bá dẹ̀ lè help àwọn èèyàn náà láti sọ pé keep your secret away from the people who cannot help you who are not ready to help you also is a is a very good one okay and time is is now you got to cut your hope away from people also that a because a lot of people náà máa ń lis ten sí àwọn èèyàn púpọ̀ they are manipulating them seriously and they accept the manipulation because they believe that what they are what they are help, they are trying to help them and they can help them but those who cannot help themselves they cannot help anybody although what they are trying to do is just to destroy your own life and to get a benefit of it and to also be turn you to another to everybody's enemy okay ni o mọ sorrow sọ̀rọ̀ ba wi mi ìdẹ̀mọ ẹni tó sorrow ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ èèyàn tó dára tó dẹ̀ pé ó ti di èèyàn burúkú nítorí pé wọ́n bẹ̀ níṣẹ́ láti jẹ́ èèyàn burúkú ó dẹ̀ ṣiṣẹ́ burúkú ó dẹ̀ wá di èèyàn burúkú lónìí so be careful about people that manipulating you you believe they love you today by the time tí iṣẹ́ tó ń bẹ̀ láti ṣe yẹn tó bá boomerang iṣẹ́ burúkú yẹn àwọn èèyàn lè má rí wọn mú ìwọ ni wọ́n máa rí àṣeyàn burúkú yẹn okay àwọn èèyàn iṣẹ́ burúkú tó ń bẹ̀ tí wọ́n ń gapá sí wọ́n ń bẹ̀ níṣẹ́ burúkú ìwọ ń gapá ok o rò pé o pọ̀ lára eh, around ẹ bàdá ìtàn bá fún ẹ lórúkọ burúkú yẹn tán ló bá tán bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan tó wà ní tí wọ́n bá bẹ èèyàn tí ò bá gbà tó bá sì lérò púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ló wà ló ń sọ fún lára àwọn tó close wọn ló sọ fún pé ẹ gbúdọ̀ gbà o tẹ bá gbà bá because wọ́n rí ẹni yẹn náà bíi threat pé tó bá forgive ẹ̀ sìn ìyàyè tá a sì ń manage tí ò tó táyè bá tiẹ̀ wà tíbi kọ̀ọ̀kan bá tiẹ̀ wà mo léèyàn tí mo fẹ́ fi síbẹ̀ àwọn ló máa direct ayé ẹni yẹn mo léèyàn tí mo fẹ́ fi sí post yẹn so ibi tí ò tí tó wa nìwọ tí wọ́n fẹ́ sọ pé ó fẹ́ consider ẹnìkan wọn ní fẹ́ kó consider ẹ̀ wọ́n ti wọ́n ti tan àwọn èèyàn láti ṣiṣẹ́ many ways wọ́n ti tan àwọn èèyàn láti fall into trouble láti pè wọ́n ní orúkọ burúkú tó bá kọjú sí ẹ tá o tó bá kẹ̀yìn sí ẹ kó ta tó bá kù ọ nìkan tèrò ara ìgbà àwọn aráyé tó wà lẹ́gbẹ̀ẹ́ nìyẹn wọ́n ṣòro gan-an ìtàn bá sọ ẹ̀dà tán bá rán ẹ láti ṣe àbí tán bá lù ẹ láti ṣe tíṣòro àbí wàhálà ìbàdé wọ́n nìkan ló máa forí fa I tell you tó bá fún ẹ ní wọ́n lè fún ẹ ní ó lè ní price tó gbà ní beginning ó lè jẹ́ hype ó lè jẹ́ praise ó lè jẹ́ cash ok ó lè jẹ́ promise gan tí ò ní come through láíláí náà máa fún ẹ at that moment but tó bá fún ẹ yẹn inú ẹ máa dùn ó máa hope ó máa danger hope ẹ a máa so hope ẹ jí gbàgbàgbàgbàgbà but at the same time nígbà tí wàhálà ìbàdí wọn ò ní báyìí ṣe mọ̀ ó ti yé ìgbà míì tó bá di pé o wá wò wọ́n pa ẹ̀bọ tí wọ́n ló sọ pé kì í ṣe báyìí wọ́n máa ní ṣe tó máa ní kó kọ́ ọ̀bọ náà ẹ̀wọ́ mọ́nà máa kọ́ ọ̀bọ náà ọdẹ ní ẹ̀ni so torí bẹ́ẹ̀ ṣọ́ra ṣọ́ra fẹ́ni tó wà láyìíká ẹ̀ ṣọ́ra tẹ́ni tó wà láyìídá ẹ̀ gbogbo iṣẹ́ tán bá lò ẹ̀ láti ṣe ń sẹ́ wọ́n lè sọ fún ẹ wọ́n lè sọ fún ẹ pa kí lẹ́ni yìí ṣe gan tí ò tí ì ṣe rí ó yẹ kó pádùn ẹ̀ ní ẹlòmíà dẹ̀ máa sọ pé ó gbúdọ̀ pádùn ẹ̀ o ẹnìkan máa sọ fún àwọn tó ń dẹ́ṣẹ̀ tán fẹ́ máa lọ nínú ẹ̀ṣẹ̀ wọn ni ó máa ń da kéèyàn máa dáríjìyàn gan o ẹ ò rí pé lẹ́yìn òkè ń dáríjìyàn ni ó rí pé kò ń dáríjìyàn ẹni tó ń complain pé òkè ń dáríjìyàn yẹn kò lè dáríjì eṣi kò lè dáríjì eṣi tó bá kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ oúnjẹ ó máa mẹ́sàn kó pa eṣi yẹn tí ò bá ṣọ́ra gan eṣi yẹn tún lè tó àjẹ tọ́ eṣi mọ́ oúnjẹ tó ń jẹ because you could not forgive anybody but they will tell you forgive it's good to forgive because Bible says we should forgive but despite we are forgiving people a lot of people are taking people for granted don't be confused o. Oh tí ò bá yé o lè béèrè lọ́wọ́ mi general advice ni mò ń sọ fún ẹ but má pè mí má dẹ̀ send message sí mi those of you the useless boys on the social media mama sọ mama inbox mi aunty mummy kìnìkan kìnìkan don't disturb me don't call me don't send message to me tí ò bá ti ń ṣe message owó mo fẹ́ ra ajá àbí mo fẹ́ fún yín lówó madam mo fẹ́ help yín ó ti tán ẹ má bínú kì í ṣe pé bóyá mo mo ń ṣe ìgbéraga ń sìn kí ni mo ní tí mo fẹ́ ṣe ìgbéraga but nígbà mìíràn tí àwọn èèyàn bá try láti scatter yí ẹ tó ń try láti scatter finance ẹ scatter gbogbo nǹkan tó bá ṣe you know what you got to get a break get a break kó bẹ̀rẹ̀ sí fix àwọn nǹkan tó bá break to pieces yẹn or else bó ṣe ń break ẹ̀ làwọn náà ń sá lọ wájú wọn ò dẹ̀ ní jẹ́ kó àwọn ẹlòmíín dẹ̀ ń break nǹkan títí ẹ̀ so that you not even have time to even come to their own at all láti destroy ẹ̀ torí ẹ̀ láti máa ń bẹ ọlọ́run ní gbogbo ìgbà mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn yé ẹ ṣá ìjọ yé yín tí ò bá dẹ̀ yé yín mo gbàdúrà kọ́lọ́run kó jẹ́ kó yé yín ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn mo kàn advice yín ni ipe ṣọ́ra fún yín tó wà láyìíká ẹ̀ a lot of people tí wọ́n pè ní bad person lẹ́ni àwọn èèyàn ló rán wọn níṣẹ́ bad yẹn mi ò fẹ́ fi mi ò fẹ́ dárúkọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ò fẹ́ dárúkọ kó má dàgbà ń forúkọ àwọn èèyàn tayín àbọ̀ ń fa àwọn èèyàn ṣe ẹ̀stámpù eh, burúkú àbí akọ̀hún ẹ̀ ti understand be careful about people around you we have seen it before táwọn èèyàn kan bá wá sẹ́gbẹ́ ẹ̀sìn bó ṣe dé báyìí ọkùnrin yẹn ó lè jẹ́ pé in fact tó bá jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ mi àti àwọn ọ̀rẹ́ ìyàwó mi náà ni ṣọ́ra fóbìnrin yẹn o nǹkan báyìí báyìí ni ìyàwó yín ṣe báyìí òun á ṣàmà bẹ nìyẹn jẹ́ ẹ máa rò bóyá ṣe ló ní láìkẹ́ tó ń sọ̀rọ̀ fún yẹn gan-an kó láìkẹ́ bọ́tó kàn fẹ́ bà yé ẹni tó ń sọ̀rọ̀ fún jẹ́ ó fẹ́ bà yé ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ó fẹ́ bà gbogbo wọn jẹ́ so that you can have way between the, all of them and táwọn èèyàn míì kẹ̀dẹ̀rẹ́ tí nǹkan bá dàrú wọn kì í rí way nínú ẹ̀ ṣótiyé níbi tí orílẹ̀-èdè bá ti ń dàrú lẹ́lòmíì ti ń kó resources ibẹ̀ níbi tí àwọn ẹlòmíì lé ẹlòmíì àtàyè ẹlòmíì bá ti ń bàjẹ́ làwọn ẹlòmíì ń jà wọn lólè so be careful about somebody around you ṣó yé yín àbí kò yé yín ǹjọ́ yé yín mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ṣótiyé hmm. and wọ́n máa sọ pé learn to forgive forgiveness is very good o. Oh but mo ń sọ fún yín because a lot of people tó di mi ò hold anybody grudge mi hold grudge against anybody but mo ṣàgbàdúrà kí ọlọ́run kó expose gbogbo àwọn ọ̀rẹ́ mi fún mi kọ́lọ́run dẹ̀ expose gbogbo àwọn ọ̀tá mi fún mi kó dẹ̀ expose gbogbo àwọn ìka ènìyàn fún aráyé ṣé ti yé kó dẹ̀ jẹ́ kí àwọn ènìyàn rere kọ́lọ́run fi wọ́n wọn ayé náà kó dẹ̀ fi èèyàn búburú náà kó dẹ̀ ti fi wọn àwọn èèyàn búburú kó fi wọn ayé That's I'm I'm praying it every day. My enemy must not be hidden. My enemy must not be hidden. My friends also must not be in darkness. You understand me? huh? So to the person I'm supposed to be enemy to, eh? I'm I may not practice enemy to, but I have to be enemy to some people like Satan and people practice satanic things that is against me every time, against my daughter, against whatever I do for progress. It should not be my my friend. Okay? God should expose enemy, my enemy to the public. And God also should expose my friends to the public. That to tell me, to tell you, I will, I will realize my friend, I will realize my enemy. You understand what I mean? So, but be careful. Tó bá wà jàjà, tó bá wà ní ipò kan. You know, àwọn sì, we don't have many people in our surrounding now. Because people believe that There's no rere kan láti Jerusalem àbí láti Nazareth wọn báyìí you see we don't have too much people that can easily tell me oh do this okay right now I'm not working for people and I'm still want not to work for like ní church ọ̀tún mo dé mi ìfẹ́ ṣiṣẹ́ fún yàn mọ́ I want to do my things okay I want to do my things that's why I'm not going to school are you not going to school I don't want to continue there I don't want. I want to leave the education for my daughter for my children èyí tó bá fẹ́ wá síbí náà education yẹn fún sílẹ̀ fún to work it's not on tí n bá lọ school continuously by ló máa sọ mí di I can read and I can write and I can even go tí n bá tí Ọlọ́run bá fún mi lọ́kọ tó bá yẹ pé society I can speak I can face audience and mo dẹ̀ ṣe é dùn mo dùn ún rí mo dùn mo ṣe é ó ti yé mo dáṣọ gidi mọ̀ mo dáyọ̀ gidi mọ̀ mo dá right mi mọ̀ yàtọ̀ sí left ó ti yé bẹ́ẹ̀ yẹn mo ní fear of God mo ní mo mọ̀ mo wà on my own little not even little way tí bá bí mo ṣe wà tí mo yí struggle yìí mo ní mo mọ̀ fashion so mo mọ̀ sharp dresser ni mi tí bá lówó yes tí bá lówó i'm a sharp dresser tí bá lówó ṣe ti yé so mo ní nǹkan tí in fact mo ní quality tó dáa kọ́lẹ́sì tí mo ní tẹ́lẹ̀ ó da mo tún wá ní tó da sí lénìí so kò sí nǹkan tí mo ní tí ó jẹ́ pé ó lè fà mí sẹ́yìn láwùjọ pé wọ́n fẹ́ má rè àfi tí mi bá ti rí taste àti tí mi bá jẹ́ taste èèyàn èèyàn dẹ̀ ń ṣe taste mi àbí mi ò ṣe taste èèyàn kò mí pé mi ò ní taste kò dẹ̀ mí pé bóyá taste mi yẹn náà kò ń ṣe fantastic pass. okay so I leave that for my because èmi àtọmọ mi àlè máa ran ṣe ẹ ti understand ẹ̀hẹ́ so tí n bá lówó mo tún sọ lẹ́ẹ̀kan sí if I have money I want to go to school and the money is for me eh? then I can use it like a just a fund but now just because I want to go and work I want to go and put food on my table I want to because I don't want to be homeless in Canada no I don't want to I want to do things for myself okay a lot of people mo rẹ́ni tó jẹ́ pé ó ń many things I want to do things for myself and it may not be on the media okay and it's not a, a things that going to cause me trouble you know. okay same person said the best best say yeah yeah although In Canada, when you go to school like that, you started working again, they believe in pension. If I work for myself, for, so far I'm paying tithes. I mean, money tithes. If I'm paying tax, I'm doing my things legally. So I, I also, I mean, entitled for the future things now. So that's it. That's it. So it's not because a lot of people now, yeah, there's a lot of, ah, uh, people who are here gbà tí mo kọ́kọ́ dé me i don't want to just say many things to out to people you understand so mo mọ àwọn tó ṣe me i don't want to say many things out to people there àwọn especially people who are always yóò ṣe nǹkan kan fún wọn kàn fẹ́ máa da destroy ẹ they just want to put you under their routine the people they can trash they can tẹ̀mọ́lẹ̀ they don't have anything to do for you good. It's good tó bá ti rí lọ́wọ́ ẹ̀ whatever good you are holding be careful the person you are going to release it for because when they collected it tó bá release it from wrong person they'll make use of it for their life and if you crop think of bá shy ayé won't wọ́n go any. ẹ́ ni so thank you what to sọ pé di wálé so be careful about people around you alright very very careful àwọn èèyàn tó di èèyàn burúkú lónìí tó ń dẹ̀ ń jẹ́ ìyà tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ ẹ́ àwọn èèyàn tó wà ní sọ̀rọ̀ǹdìsì wọn ni ìjà wọn náà máa gbàjà mo wish pé Huh oh god it's like àwọn tó fẹ́ wá wo. àwọn tó fẹ́ wá wo bóyá wọ́n máa wo yàrá tìbí sọ pé hold on o. hello who is it. mo mọ àwọn tó jẹ́ o àwọn tó fẹ́ wá wọlé ni o. àwọn tó fẹ́ wo ní àwọn nǹkan eh, aláàmù tó wà nínú ìjọba. I'm coming, please. Ẹ ṣe gbá wẹ́lẹ̀ kò bí olè. Ṣé tí o gbọ́dọ̀ náà mọ́ ọmọ ọwọ́ gòsè? Please hold on. Okay. We will mark you for coming in, okay? Okay. Thank you. You're welcome. yes àwọn fire fire alarm so I received an email yesterday also that they'll be coming today or and tomorrow so I thought it's going to reach my turn tomorrow but no problem today is okay. So the door is open. I left the door open so that when they are coming, the way they bang the door, had so as I was saying so be careful about people around you Yes, coming, coming. Here, he's here. Yep. yep. All right. You done? It's okay. Thank okay. You. okay. You. Okay. Okay. Òkè lówó yàrá méjèèjì ló lọ. kíní yẹn ṣe ń dún jẹ́ kórè fọ́ mi. mo fẹ́ kó lọ kán paná kí n tó pa kínní yẹn wọ́n ti da ṣáàtì wọ́n ti da kínní yẹn rú. kọ̀ọ̀kan pa kí ló dé tí ń di. you know, uh-huh. want to stop uh, just for security purpose ni The I want tó máa fire they come to jẹ́ ìwé kìíní sí wáyé náà wọ́n stop ẹ̀ wọ́n ti bà. anyway let's ẹ jẹ́ ká lọ sí abala another chapter that is a Bible chapter of it you know on Sunday is it on Sunday I did a chat on Sunday actually it was deleted I deleted it myself because ó I pay, version ṣe mo wà nínú baff so this is it let's read. At the time declared the Lord, I will be the God of all the female family, family of Israel, family of me family of also Canada, Nigeria, America, and uh, my people, you know. And they will be my people. This is what the Lord says. The people who survived the sword. The people who did what? Who survived sword. Yes, I survive. And I will continue to survive it my children, my people will survive it. And will be my people. This is what the Lord says. The people who survive this sword will, will find favor in the wilderness. We find favor in the wilderness. You know, when talking about wilderness, it's not those people talk by yankee lọ́wọ́ kan lọ sí America, I mean, lọ um, Spain tó gba lọ lọ sí Europe àwọn tó lọ sí Libya àwọn iṣẹ́ nǹkan Libya because um, wilderness is a desert no wilderness is not desert wilderness is a, you can find a tree in the wilderness you can find fruit in the wilderness you can find good thing I mean like a lot of plantation in the wilderness yeah but in the desert is a is a desolate place that there's nothing to cover you. There's no it's, desert is more worse than wilderness. Okay? Desert, eh, the desert is more worse than wilderness. So don't forget it. I can say English teacher, I'm a the English teacher. Okay? Because many people don't know the difference, you know. Wilderness is a place you can still find fruits, you can find tree, you can find a lot of vegetable, in the wilderness. Yeah, in the wilderness because those Israelites when they pass through the wilderness, you can see that omi wọn mu omi mara, omi tewé ti já sí, omi tó korò, ṣó ti yé bẹ́ẹ̀ omi tó dọ̀tí, omi tí oríṣiríṣi àwọn igi ti ṣubú lù ti wá korò, ṣó ti yé so in the wilderness. So in the wilderness you find tree, you find a lot of veggies, you find a lot of vegetable, you find a lot of flowers, you find a lot of and wherever you find those things living uh, also there's a lot of animals you got a lot of animals because they'll be able to survive animals will survive in the wilderness oh God Father Lord say thank you I will not be an animal in the name of Jesus Christ animal will survive in the wilderness okay that's not what I want to preach huh? animal will actually survive in the wilderness monkey talk of any, any kind of animals they survive there because there's food There's also a, like shelter because they don't need to build. Those trees will shelter them, like protect them from sun. We protect them from many things. They cannot protect them from rain. Okay? But in the desert, in the desert, both rain and sun, we beat them. And even in the desert, there's not always rain. Okay? There's not always rain. In the time of afternoon, when there's sun, serious sun, He will protect the uh, anybody in the desert in the wilderness for the sun kò ní pa wọ́n òrùn yẹn ò ní pa wọ́n ní wilderness but in the desert àti òrùn ló máa pa wọ́n níbẹ̀ but there is no always rain in the desert okay there is no rain in the desert there is always sun in the desert but both rain and sun in the wilderness okay yeah but they will they will have uh, one protection in the they have insurance one insurance from two things that happen to them like sun the those three will shatter them like woman that be kini one, you know but in the time of rain the rain will beat them when it's beating the those three also it will be coming upon the people under them okay so there's little difference all right so in the wilderness people survive when you see people stay long in the desert without food, they die. Okay? So may Almighty God save us. The two of them, there's nothing that is good. But one is better than the other one. I will come to you. I will come to your rest, to Israel. The Lord will come to my rest. He will come to my rescue. He will come to my children, my people, rescue. Okay? The Lord appeared to us in the past. Yes, the Lord appeared to us in the past, saying, I have loved you with an everlasting love. In the beginning, the Lord showed you love. Everlasting love is good to you. It's not fail. It's a faithful God. Even when people believe things are rosy that are not rosy, it still strengthens you. He cover your face with the oil of gladness. He rub your face with the oil of gladness. So I have drawn you with unfailing kindness. You see, he drawn close to you. He close to you with unfailing kindness. The kindness God has for you, the love he has for you, he never fail. He never, he cannot, he cannot fail. The love God has for you and me, he cannot fail. He's the one that have everlasting love. When you see people, they, a lot of people, they say, oh, fake love, this love, love, love, but I tell you, God is faithful God, okay? He never When he choose, when he love you, he cannot fail you. So don't fail him when he's not failing you. I pray to my, for myself, for all my well wishes all over the world. I will not fail God. My children will not fail God. God, please don't fail us. All our people all over the world, they shall not fail God. And God will not fail us. In Jesus' name. A lot of your father can fail you, your mother can fail you, your nation, your rulers can fail you. The citizen can fail the government, the government can fail the citizen. But Lord never fail okay your bone can fail you at times your head can fail you so i pray my head your head will not fail you our head will not fail us in jesus name Ben lórí kò so a lot of things fail they do fail in this life that's why you see a lot of people disappointment a lot of people even when things are not fail a lot of people depressed a lot of people downcast you know i will build you up again that's the promise of God i will do what i will build you up again Bola you are promised God has promised you He never fail. I will build you up again. And you, Virgin of Israel, will be rebuilt. The Virgin of Israel will be rebuilt. Again, you will take your tambourine. Yes, you take your tambourine. You take up your tambourine. That's something you normally use, the garment of praise. Things you normally use to praise the Lord. I cannot praise the Lord. Satan, you cannot disturb me. I will praise my Father in many situation in good situation in any good situation in the anywhere I will praise my God for his faithfulness oh yes I gonna praise the Lord you praise God and go out to dance with joyful again you will plant vineyard on the hill of Samaria you will plant anywhere you plant may not be a Samaria now, you may not live in Samaria, but you understand me. But that time, when face to face is better than 100 letters. speaking to people of Samaria, but now you take it to yourself. Now, oh, I will plant, anywhere I plant my things, anywhere I plant my fruit and my and my seed, you know what? They will germinate, they will grow and bring forth fruit for me. The female will plant them, the farmer will plant them and enjoy their fruit when you plant again you will enjoy your fruit nobody you know at times when you plant people don't enjoy their fruit because maybe where you plant it it's not a samaria it's not the place you're supposed to plant so that's why you are not enjoying a lot of fruit but these days you plant and you enjoy it you understand? You plant, you plant in the right place and you enjoy it. There will be a day when watchmen cry out on the hill of Ephraim, Came, let us go to Zion, to the Lord our God. You understand me? In another place, it may be it may be a crisis. That to tell you when God is promising this, that to tell you that a lot of things trouble have been made in some area, but now rebuilding and then rebuilding and then repromising and telling you that this is what I have for you. When you do the right thing, you plant in the right way, then you are going to ri reap in the bountiful way and in the right way. Okay, so this is what the Lord says saying with joy, sing with joy for you, Bola. Shout for nation, you know. You see, this is all promises of God, you know. Make your make your praise hard and say, Lord, save your people. The remind the might of Israel, the many of Israel. See, I will bring them from the lands of the north and gather there from the ends of the earth. Among the we among them will lie will be the blind and the lame, even the lame, even the disabled, even those who have been injured, they are going to be refilled, they are going to be received, they are going to be re everything going to be in okay. Okay? So any situation today, the Lord can rebuild if so far you are still breathing now they still hope for you okay so the Lord have promised and uh, you know but this promise is okay it's for people who have escaped a lot of trouble and they still stood by I mean they are still with God and God is still with them okay you escape sword you escape death you conquer demon you conquer principality you conquer rulers of darkness you conquer the weakest one of, the, of this world it's because God is with you it's not by your power Okay? You can only conquer demons and those evil people, the principality, those who are waging war against your life. It's true by God, not by your strength. By your strength, look at you. You know that you are fainting. You know your your enemy is gone. You know this by your by your bone you cannot carry anything again. But by the strength of God, by the power of God, you are making things happen. Okay, okay. A great throne will return. They will come with weeping. Yeah, They will pray as I bring them back. You see? They will pray as I bring them back. You see, bring them back, you know, ni pé revival, restoration, the hope that are lost coming back to life. The person being wrote right off, now being, you know, being rewrite again. A destiny that been destroyed, being created in another dimension. The things that have been scattered, they are now bringing them back together You know, a shattered hope. A hope that is lost is back now. There is hope for the hopeless now. Yes. I will lay them beside stream of water. That even when God is going to plant you, those things you are going to plant now, you're going to have automatic water. Where God is going to plant, you know, what was your plantation now going to have automatic water? Not that you are going to be laboring, you have to call Maru, I mean, uh, sonda to come and fetch water before they get water to water them. No, because it's in the right position. It's in the right place. It's in the right land. Okay? I will lead them beside the stream of water. You see? the my children will be led beside the still of water. That's beside the blessing. Blessing will be like this, and me, myself, and my children will be beside the blessing, and blessing will be in my left and right and front and back and up and down. And when blessing around you like that, you know you are surely what? Blessed. Okay, you can also say that to yourself. You, you understand me? So, on a levy path, on the level path they will not be slum, stumble ẹ ní kọsẹ̀ mọ́ ó ti kọsẹ̀ tẹ́lẹ̀ torí o wà lórí àwọn ilẹ̀ ibi tó o wà yẹn láàrin òkùnkùn of course when people walk in the darkness they going to stumble but this time around he promised no more stumble o ni kọsẹ̀ mọ́ o ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ thank you father lord i worship you i give you praise lord i give you honor. lord i give you adoration mo ní kọsẹ̀ mọ́ o ọmọ mi ò ní kọsẹ̀ mọ́ o a ò ní ṣubú dànù lórúkọ Jésù so shall it be thank you father because i am Israel father because i am Sarah tolúwa ni mí ayọ̀ mi dé àánú olúwa pọ̀ lórí mi olúwa ọmọ tó fi rẹ̀ mí lẹ́kún ọmọ olúwa ṣèyí fún mi because he is the father he is the father God is the father of Fọláṣadé he is the father of Bọ́lá. Is the father of this Shubulade. He's the father of this Esteri. Is the father of this Favor. Yes. Is the father. My name is also Favor, if you don't know. Mm. And Ephraim in my firstborn, and Bola Folashade, and my children and my people are the firstborn because we trust in the Lord. And the land is our firstborn. We're talking about, you know, what this land, big lands today, it's a nation. And then they started with one person. You understand me? So hear the word of the Lord, you nation. Now they're talking to us. Hear the word of the Lord. These are all the promises of God. He has promised. Okay? You have been, you know, when God said there's not going to be a storm again, that, that, that to tell you there was a storm, there was a pestilence, there was a tribulation, there was a lot of problem, you know. But this time around, I said there's not going to be those things again. He has come before, they gone forever. The affliction will not do what? They will not rise again. Hey, hear the word of the Lord. Nation, ẹ gbọ́ ohun tí Olúwa ń mi. Proclaiming the distant constant constant land. Distant constant land, that is ibi tó jìnnà wá. We are speaking to you now. We may be far away from you, but the word is coming through Afefe, through this media. Okay? uh He who scatter Israel, we gather them. Who scatter us, we gather us again. Hey, wonderful Father. Ọlọ́run tó ní ọwọ́ tó lè scatter tó tún lè mú padà sípò. Ọlọ́run tó ń gbéga tẹ́nikẹ́ni ò lè rẹ̀ sílẹ̀. Ọlọ́run tó máa ń rẹ̀ sílẹ̀ tẹ́nikẹ́ni ò lè gbéga bẹ́ẹ̀ ni ọba tó tó tó tó fún un arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ oyè àdàgbà má jẹ̀bi ẹ̀ ṣe gan ni you see he said the ó ní proclaim the distance coastal I mean coastland ó ní he, he who scatter Israel he who scatter Bola who scatter me who scatter Israel who scatter something kí ló scatter nínú ẹ̀ ó ní he will gather them again because he's God he's not a man How you feel about that thing that you scatter doesn't matter. How you scatter it doesn't matter. But what he has said is going to restore, is going to gather them again because he's the one that can scatter and also can gather. He now take it and he's not the one that scatter it, but whatever they say, they do, they do lie against him. He will say, okay, I scatter it. I will gather it again. Okay? <laughs> and I will watch over the floor everything to bá ti ṣe owó yẹn máa padà tají all the people singing to discourage you they will be discouraged for the Lord will deliver Jacob the Lord will deliver me he will set me free he will set my children free he will set my people free Those who want me, those who love us, will be set free because the Lord is God, because He's the one that can do all this. Okay? People can promise you and they will fail you. People may want to scatter, may want to gather you, but maybe they can be paralyzed and they can be gone and they can have accident. Things can happen to them. But when God wants to do it himself, nobody can stop him. Tell yourself God is unstoppable. On my case, nobody can stop him. Nobody can call him and threaten him. Nobody can tell God not to bless me. Nobody can tell God not to protect me. Nobody can tell God not to be with me. Nobody can tell God not to favor me. Nobody can tell God to destroy me. Nobody. Nobody. Somebody say you are smoking inside ọdẹ maybe he's just coming in eh? ọlọ́run ní jẹ́ smoky ló má jẹ́ fobi. For the Lord. For the law, will deliver Bola and redeem Folashade and our children and our followers and all our well wishes and husband and all friends that we have and our people from the land and redeem us from the land of those strangers than they They will come and shout for joy. We shall going to come. We are going to come and shout for joy. That we go inside, we shout for joy. We go outside, we shout for joy. On the move, we shout for joy. We call joy on the heights of Zion, of the Zion. They will rejoice. I will rejoice in the bones of the Lord. The beauty of the Lord then ground in the new wine. Ground in the new wine. And the olive oil. Bẹ́ẹ̀ni. The young bẹ́ẹ̀ni. Àmà you know you fà fi olive nígbà yẹn olive oil náà máa ń lò. New wine tó bá ti fi olive oil pàjùbà yẹn tí gbogbo ara bá ti ń dán sòlòsòlò tó ti ń ṣàn tó ti wẹ́ ó ti black and beautiful ó ti yé bẹ́ẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ tó bá dúdú wà fine tó bá pupa náà wà tún fine ó ti yé bẹ́ẹ̀ <laughs> tó bá dúdú wàá fún à tó bá tún pọ̀ wàá tún fún à ó ti yé bẹ́ẹ̀ so that time yẹn tó bá ti tó bá ti wọn tó ti mọ ẹlẹ́rìn dòdò ṣó ti yé bẹ́ẹ̀ ni with rejoice of the bolster I the grand and the new wine and the olive oil yẹ́ẹ̀ ni yẹ́ẹ̀ ni wàá ti mu olive oil ló máa fi ṣe oúnjẹ tó bá lè fi para mú the young of the flock and the hands of the kirikokiriko. And the young women will dance and be glad. Young men also and old as well. Everybody, Ọlọ́run máa fi ijó bàtà Ijo, We're going to get a, a bàtà irú bàtà tó bá lè fi jó. Wàmà, you know, it's coming. It that, time is coming. Then you be dancing again. You know, I will turn their money into gladness. Ẹkún ẹ̀ máa dẹ̀rín. Olúwa sọ ẹkún mi dẹ̀rín. Ìwọ tí mo wo show kan ṣùgbọ́n i'm speechless i'm not led to say anything but <laughs> be careful about people around you yes be careful so that wọn ò ní sọ ẹ́ di ìdàkudà bẹ́ẹ̀ ni ohun tí ayé bá sọ ẹ́ dà wọ́n á fi bú ẹ wọ́n á sọ ẹ́ di ìdàkudà bẹ́ẹ̀ ni and don't be deceived oh ọlọ́run tó dá ayé àti ọ̀run olúwa lẹ́mi ibi ìbàyẹ̀ mo fẹ́ fi gbàdúrà hmm, a lot of prayer points here okay. Uh -huh. olúwa money my money to gladness ó oh lọ olúwa jẹ́ kí ìgbà ẹ̀gàn mi olúwa jó dògo olúwa àkókò ẹ̀kọ́ olúwa sọ́dayọ̀ fún mi olúwa sọ́dayọ̀ mọ́ mi lọ́wọ́ lórúkọ jésù olúwa sọ àkókò ẹ̀bànújẹ́ dayọ̀ mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ lórí kò ní padà you can pray it for yourself i will give them comfort and joy in, instead of sorrow olúwa fún mi ní ayọ̀ àti ìbùkún àti ìgbéga instead of sorrow mi ò fẹ́ sorrow mọ́ láyé mi àti tọmọ mi àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé we don't want sorrow again we don't want sorrow oh Lord give us joy and gladness and blessing and favour and goodness. oh instead of sorrow instead of sadness instead of trouble Father Lord please replace those evil back with good in Jesus name amen thank you Father. And this is what the Lord says. A voice is heard in the Ramah, money and great weeping. A ní sunkún lórúkọ Jésù. Lórí ọmọ a ò ní mi ò ní sunkún. Lórí àwọn mi, mi ò ní sunkún. Ó yá lórúkọ Jésù. Agbára tó máa ni sunkún lórúkọ Jésù. Iná Ọlọ́run kó jó yín sọnù. Ẹ mú ara yín sunkún lórúkọ Jésù. Agbára panilẹ́kún gbogbo ẹni pinnu láti pa mí lẹ́kún ó yẹ para yín lẹ́kún kò ní ṣe é ṣe fún yín ọmọ mi àtàwọn olólùfẹ́ mi a ò ní ṣe é pa lẹ́kún ní orúkọ Jésù a ò ní ṣe é pa lẹ́kún so shall it be in Jesus name we pray this is what the Lord says retrain your voice from weeping and your eye from tears yes retrain your <clears throat> from tears your work will be rewarded hey God declared the Lord. Your work will be, will be rewarded, Oluwa, Gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé ní rere, Lord reward me. Father reward me. Gbogbo iṣẹ́ rere tí mo ti ṣe láyé, oh Lord reward me. Baba reward me. Oh Lord reward me. Oh Lord reward me. In Jesus' name we pray. Ṣé mo pé ní beginning of this prayer for, I mean of this chat, I said I have a dream that some people wanted to take key from my mouth. They want to steal it. <laughs> It's not their cue. Oh. It's what God has given to me. Oh. They steal many, these people I'm talking, I'm telling you, they steal many things. Owa wá kù key. Kọ́kọ́rọ́, wọ́n tún fẹ́ jí kọ́kọ́rọ́ yẹn. Kò Thank you, Father. Thank you, Lord. Olúwa ṣé olúwa ṣe thank you father. Oh, only this is what the Lord said. Retrain your voice from weeping. Don't cry again here. Ó ní má sunkún mọ́. Fọláṣadé mi o. Má sunkún mọ́. Bọ́lá mi o. Ìbànújẹ́ ayé rẹ ó má ti dópin ìgbà ìgbà díẹ̀ ni bẹ́ẹ̀ ni díẹ̀ ni ó ti tán ìbànújẹ́ ayé rẹ̀ ó má ti dópin pin ìgbà díẹ̀ ni má sunkún mọ́ bọ́lá mi o má sunkún mọ́ ṣadé mi o ìbànújẹ́ ayé rẹ̀ fún wọn ìgbà díẹ̀ ni ó má ti dópin ó ti dópin bẹ́ẹ̀ ni and your eyes from tears from work will be reward your work will be rewarded declared the Lord they will return from the land of the enemy hmm. they will return from the lands of the enemy so that the hope of your descendants declared the Lord your children will return to their own land I have surely heard Ephraim money." you discipline you discipline me like an unruly unruly shaft and I have been disciplined restore me yes I be disciplined oh Lord restore me and I will return because you are the Lord of my you are the Lord my God after I strained I repented After I strained, I repented, and after I came to understand, I beat my breast. That's it, beat your chest. I was ashamed and humiliated because I borne the disgrace of my youth. Hmm. Because of my bond of disgrace of my youth. It's not Ephraim, my dear son. It's not Bola and Adebukola and my children are my people, my dear children. The Lord The child in whom I delighted, yes, Bola Folashade, and her children I delighted, and my people thought I often speak against him. I still remember him. Therefore, my heart yearned for yearned for him, for her, for them. I have greater compassion for him, for Bola and her children and her family. Declare the Lord, yes, the Lord have compassion on me. Father Lord, show me more mercy, show me more power, show me more greeting, show me more good In the name of the Father, the Son, and the Holy Spirit. Father, bless me. In the name of Jesus Christ. So shall it be. And God shall bless all my well wishes. You understand? Set up road sign. Set up road sign. Shetiri, road sign, traffic light, you know. Set up road sign. Put up guide guiding posts put on guiding posts take note of the highway the road that you taking return virgin Israel return to your town return to your town how long will you wander unfaithful daughter I mean your unfaithful daughter yeah my daughter will never be unfaithful we are faithful faithful daughter, faithful child of God. The Lord will create a new thing on earth. The woman will return to the man. Yeah, this is what the Lord Almighty, the God of Israel, say, who I bring from back. When I, when I bring them back from captives, Hmm. ẹ̀yin ò jẹ́ ká lè gbélé dáadáa àbáwọn captives See capiti mi kì í mọ̀ pé dáadáa mo máa ń ní iṣu pẹ̀lú capitivist <laughs> ìgbèkùn ló ń jẹ́ bẹ́ẹ̀ sorry for the way mama bínú mi kì í ṣe pé àti pronounce ẹ̀ you know the people in the land of Judah and it is town we once again use this word this word bless you you this word bless me and you prosperous prosperous city you scared mountain. People will live together in Judah. People will live together in our land. There's not going to be a killer, a killing, a kidnapper, an evil one. Again, they shall be dealt with. They shall repent from their sin. And they shall, those who are not repenting shall be sent to jail. And all the town, Femi and those who move about with their flock, I want my àwọn màlúù, àwọn darandaran, I will refresh. Oh, my baby. Okay, my baby, I'm coming. I will refresh the wear and satisfy the faints. Mm, okay. I will refresh the weary and satisfy, uh, satisfy the. I will refresh the weary and sat satisfy the faint. At this as i wake up yes let me stop there twenty-five mo kà lẹ́yìn ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ for your promise once again on this verse we read hallelujah be unto your name jeremiah chapter thirty-one ọlọ́run ẹ ṣé we start from verse one we stop at uh, verse twenty-five you promise to re <laughs> to rewater our life to rewater our glory to rewater our joy father lord do so in the name of the father the son and the holy spirit we heard your word We speak your word. We read your word. We believe in it. Bless us for doing this. In Jesus' name. Thank you, Father, for this wonderful day. We have been, everything we are going to continue doing today. Father, let your will be do, done on it. Let your name only be glorified forever. Father, favor us. Make us happy. Lord, mark us with favor. The loss in glory. The things that the enemy stole from us. Father, restore them back to us Father, put smile on, your, on, on our faces as you have promised. Those sorrow and trouble the enemy brought, we don't want them again. Even those who brought sorrow and trouble, one one can you see what? Trouble shall turn back against me hey, sorrow and, <laughs> and frustration and those giver of evil, they shall turn their back against us. In the name of the Father, the Son, and the Holy Spirit. But the favor of God, but the power of God, but people of God, but the angel that, that liberated, that help destiny, that, that, that send helpers, that help people shall face me, face my people, face all my well-wishers, face all my followers that love me, that face my, they shall face my children, and show us mercy and show us the way. The Lord Almighty shall continue to guide us as from this moment in the name of the Father, the Son, the Holy Spirit. Lord, let heaven open and let business and let blessing and let favor and let peace of mind be descend upon me, upon my people, upon my children. So shall it be. Thank you, Father, because you answer prayer all the time. In Jesus' wonderful, powerful name we pray. I pray for our nation, all the good people in our nation, protect them, but the bad one, continue to expose them and destroy them them in Jesus' name. I pray for America. I pray for my land, America. I pray for my Canada. I pray for my where origin where I was born. I pray for all the country I've resided. Yes, Dubai also. I pray for South Africa. Dubai stole my money. Anyway, yeah. Hmm. They stole my money. But uh, South Africa, Canada, America, my the country where I was born, that's why my country is bad to me. But no worry. God, I never worry because you have a purpose and plan for everything. Yes, Lord, I'm not. I know you are. <laughs> you never made mistake. <laughs> I pray for all of them. Lord, I pray they will not be a problem to me again. Those countries will be a problem, will not be a problem. But we will olè wà tẹ́lẹ̀ torí pé ẹ one direction that we are going to sow, we are going to plant in the right way, we are going to live our life in the right path. We don't want, we are not going to fall into the plans of the enemy, into the deep, into the deep, into the dungeons of the enemy yẹ́ríkà pásọ̀tàbà agbára tí ò kì í ṣe tọ́ ọlọ́run ọlọ́run gbé ẹ̀dẹ̀ ọlọ́run gbé ẹ̀sìn lórúkọ jésù agbára tí ò kì í ṣe tọ́ ọlọ́run ní àyíká àti àyídà ju ẹ̀ dànù bẹ́ẹ̀ lórí kò ní in jesus name amen. Hmm. yàrá gbogbo sọ̀káyà baba. Ne baba ṣe ń tayaba ní gẹ́gẹ́ gbogbo sọ̀tayà bàbá agbára tí ò kì í ṣe ti ọlọ́run tí ò ń ṣe ti ẹ̀mí mímọ́ ní àyíká àti àyídá yìí mo pàṣẹ fún yín kẹwọ́ ní ìgbèkùn lọ lórúkọ jésù ẹ̀yin àránsí àti àṣàṣì agbára tó máa ń yálé gbé lọ́wọ́ ènìyàn tí ò kì í sanwó lé agbára òkùnkùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yá mo pàṣẹ fún gbogbo yín ẹwọ́ ní ìgbèkùn iná lọ lórúkọ jésù gbogbo agbára tí ò ṣe ti ẹ̀mí mímọ́ tí ò ń ṣe tọlọ́run alàyè agbára bálọ̀kì agbára yílọ̀kì agbára tó máa ń dà bá torí ènìyàn lórúkọ jésù mo fi gbogbo yín bú ọ̀run fi yín bú lórúkọ jésù ọ̀run gbé yín lè ní orúkọ jésù bẹ́ẹ̀ lórí kò ní í padà in Jesus wonderful name we pray amen hmm. kí n tó máa lọ lónìí I want to tell you again that a lot of people that have been praised that I supported that I help so much so much so much they are um, people who have done me evil okay listen and listen carefully a lot of people are praised have lifted you up I lift them up most of them I know they don't evil to me even I you know But I don't normally say everything about people. That's why I'm talking today, since saying things, people believe that you've said a lot of things, so oh, you have exposed a lot of things. So even some people say, oh, she don't blackmail her when you she don't Even some people say, oh, we just hate her. If we going to talk, my gentle, n tàn ẹ́ o, tí evil bá dédé kẹ́rù ẹ̀ tó bá kẹ̀yìn sí ẹ. Don't worry about that. Délé Ọlọ́run ò lè kẹ̀yìn sí mi láéláéláéláé. Ọlọ́run kò lè kẹ̀yìn sí mi ó ti yé so tí àwọn ènìyàn tán bá fẹ́ gbé ẹrù ayé wò ẹ̀ tán fẹ́ gbẹ́rù tó ránṣẹ́ sí tó dẹ̀ fẹ́ tó má fẹ́ gbèrú ẹ̀ you understand me tó má fẹ́ gbẹ́rù wúwo rù ẹ̀ tó bá kọ̀ ó ti yé àbí tán fẹ́ gbèrú ẹ̀ látẹ̀yìn tó bá kọ̀ they are going to be angry so if people are angry don't be annoyed don't be angry and don't be afraid about that okay the lord is on your side the lord will do wonder anybody tó bá lóun fẹ́ dá ọlọ́run dúró ọlọ́run máa crush ẹ̀ dànù Just wait and see. If you don't believe in God, forget about it. But if you believe in God, I promise you, you can never be put to shame. Okay, darling. Hello, sir. Hello, sweetheart. Hello, sweetheart. So, bye for now. I want to call.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 Amen. I will rise and shine for my light has come, my together with my people, my children, both now forevermore. Amen. Bye for now. Love you guys.